Excellency President Bola Ahmed Tinubu PBAT Baba, ó jọ bí ẹni pé a ti ń fẹ́ máa tẹ́ bọ̀ ó jọ bí ẹni pé a ti ń fẹ́ máa tẹ́ ẹ̀tẹ́ ti fẹ́ máa wọ inú ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí tẹ́ bá fi etí sílẹ̀ tí ẹ gbọ́ orin tí àwọn ọmọ Nàìjíríà ń kọ ní ẹnu ebi ebi ebi ebi. ebi òun ni orin tí ó ń jáde ní ẹnu àwọn ọmọ nàìjíríà ṣẹ́rí sà èmi ò ní pa ẹ̀rọ fún yín gbogbo àwọn ball boys tí ẹ kó tira ní àbújá wọn ò ní òótọ́ ọ̀rọ̀ tí wọ́n lè bá yín sọ torí gbogbo wọn ni wọ́n ń dúró láti fẹ́ gba ọ̀pá ní ọwọ́ arúgbó ṣùgbọ́n ṣẹ́rí kí nǹkan tó bàjẹ́ jù báyìí lọ ẹ kẹ́mi sọ fún yín sà pé ìjọba tí ẹ ń ṣe yìí ó ti ń look like ìjọba ìsọ ní ẹnu pé ẹ fẹ́ fi sọ wá ní ẹnu ni torí ìgbà tí ẹ ń sọ èmi ló kàn èmi ló kàn èmi ló kàn ẹ sọ fún wa pé bóyá ẹ̀yin ló kàn láti tú ìlú ṣe ni àbí ẹ̀yin ló kàn láti fi ìyà jẹ wá ṣe rántí pé ẹ bẹ̀bẹ̀ ẹ bẹ̀bẹ̀ ẹ dọ̀bálẹ̀ fún iṣẹ́ yìí ni ìgbà tí ẹ lọ sí Ogun State níbi tí ẹ fi tí ẹ ti fi Dàpọ̀ Abíọ́dún tẹ̀tí fún ní oyè eléléyìí of Ogun State ṣe rántí pé ẹ ní kọ́ gbé kínní wa ẹ̀yin ló kàn pé ìdọ̀bálẹ̀ yìí rèé so ẹ bẹ̀bẹ̀ fún iṣẹ́ yìí ni bàbá ẹ ṣe iṣẹ́ yìí bí ẹ ṣe promise àwa ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe sọ pé Yorùbá ló kàn ẹ má sọ Yorùbá lẹ́nu ebi ń pa àwọn èèyàn àwọn èèyàn dẹ̀ ń sọ wọ́n ní ìjọba tẹ̀ ń ṣe yìí ó jọ pé ìjọba winner take all ni pé gbogbo ilé lẹ lọ sí Aso Rock ìyẹn gbogbo àwọn loyalist yín wọn kì í ṣe best of our brains ní inú Nàìjíríà torí ní ilé ayé láti rí kí èèyàn méjì du nǹkan kó dẹ̀ bọ́ sí èèyàn kan lọ́wọ́ kò mí pé àwọn opposition náà ò ní ọlọ́pọlọ ní orí kò mí pé àwọn aráàlú náà wọn ò ní èèyàn tí ó ní ọpọlọ ní orí ṣùgbọ́n in just eight months ẹni kọ́ ní sùúrù kọ́ ní sùúrù insecurity ní inú ìlú ebi ń pa àwọn èèyàn ní oríṣiríṣi ṣẹ́ni wọ́n ń pass message fún yín wọ́n dẹ̀ ń pass message sí àwa ọmọ Yorùbá ẹni bí wọ́n ṣe kidnap tí wọ́n dẹ̀ pa ọba méjì ní Èkìtì wọ́n dẹ̀ tún kidnap àwọn ọmọ kan ní Lagos Ìbàdàn express road òwe ló ń pa fún wa o pé up north la lérò pé ó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti ń bọ̀ ní south west wọ́n ń díẹ̀ yín pé kí ni nǹkan tí ẹ fẹ́ ṣe so èmi á rọ̀ yín sà pé kí ẹ sún ṣòkòtò kí ẹ dìde kẹ bọ́kùlọ̀ bí ṣe advice yín pé kẹ pé gbogbo àwọn service chiefs ẹ wá àwọn èèyàn tí wọ́n ní ọpọlọ ní orí gbogbo àwọn boys tẹ kó tira yẹn àwọn boys yẹn they are hungry for wealth they are hungry for money they are hungry for power wọ́n ti ń sa eré twenty twenty seven kalẹ̀ mọ́ yín ní ara tí ẹ ẹ̀dẹ̀ mọ̀ ṣùgbọ́n tí a bá fi ara sílẹ̀ tí wọ́n gba ọ̀pá ní ọwọ́ arúgbó yín ìsọlẹ́nu ló máa jẹ́ o wọ́n á ní yorùbá ṣáà ti ṣe àdẹ̀bàjẹ́ náà ni so èmi ń rọ̀ yín sà your excellency pé kẹjọ ẹ túrò kẹrì ṣọ́fù kẹwọ́ àwọn èèyàn tí wọ́n lè tú ìlú ṣe tí wọ́n ní ọpọlọ tí wọ́n ní capacity èmi personally màá wish pé ẹ wà twenty years old younger ní ìgbà tẹ́ ń jẹ́ jagaban ṣùgbọ́n kí la fẹ́ ṣe éjì máa tẹ́ ọ̀ lára èèyàn ṣùgbọ́n ẹ sọ fún wa ẹlẹ́ni ọpọlọ ẹ̀dẹ̀ ní àwọn best brain ṣùgbọ́n àwọn ọjà kó tira yẹn o èmi ò rí wọn bí ẹni tó ní ọpọlọ ọkọ̀ fẹ́ kó owó jẹ ni in just eight months ẹ wo bí ìlú ṣe rí ebi ebi ebi òun ni wọ́n pariwo ní ọ̀tún ni wọ́n pariwo ní òsì ọlọ́run fún wa ṣe o nǹkan ò ní ṣe gbogbo wa.